السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك فلان با عليكم إكي الله وينجتان الله كما با النبوة محمد sallallahu alayhi wa sallam eléyìí ni ètò at-tawhid èyí tí àwọn jama masalasi fatima tí wọ́n so nígbọ̀wọ́ rẹ̀ abiyọ́lọ́wọ́ ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ mọ́sàbà sọ wọ́n ní ẹ̀sán dáadáa kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò lọ́wọ́ òun náà ni ṣurutu shahadati anna muhammadu rasulullah àwọn mọ́jẹ̀mú tí yóò máa túmọ̀ pé agba nabi sallallahu alaihi wasallam agba lójúṣe ọlọ́run ọba kí làwọn mọ́jẹ̀mú náà mẹ́rin náà ni alákọ̀ọ́kọ́ onímọ̀tẹ́láṣí ànábì dandan ni kí wọ́n gbà bẹ́ẹ̀ kó má tako kódà bí ò ṣe kó bọ́ tako ẹlẹ́ẹ̀kejì tasdiquhu fima akhbara ní tí ànábì bá ń sọ kí wọ́n gbàgbọ́ lódodo kó bẹ́ẹ̀ náà lórí ẹlẹ́kẹta tarku ma nahanihu aw zajara in ti anabi sallallahu alaihi wasallam tó bá lè gbọ́ wọn sí kíyàn jìnà sí ẹlẹ́kẹrin wala yu'badu Allahu illa bima shara'a ẹgbẹ́ ni bí ọgbọ́rọ̀ sí ìjọsìn kan àrí pẹ̀lú ìlànà níbi sallallahu alaihi wasallam níbi sí ìjọsìn náà a ti ṣe àlàyé mẹ́ta níbẹ̀ ẹlẹ́kẹ̀rin rẹ̀ kù ó ní wala yu'badu Allahu illa bima shara'a bí ẹ bá gbà pé ojúṣe ọlọ́run ọba lànàbì gbogbo ìjọsìn tírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe láyé àfi kó gbàyọ̀ láwọ́dà nàbì sallallahu alaihi wasallam kó tó ṣe ìjọsìn tíyẹn bá ṣe tí ò bá jọ tànàbì irú ìjọsìn bẹ́ẹ̀ náà ń pè ní albid'a irú ìjọsìn yẹn rẹ̀ ń pẹ́ ní àdáadáalẹ̀ gbogbo ìjọsìn tí yẹn bá ṣe gbogbo tí yẹn fẹ́ ṣe tó rò pé wọ́n fẹ́ fi wá ojú rí ọlọ́run ọba kò wá ṣe pẹ̀lú ìlànà nẹ́bì ó ṣe pẹ̀lú ìlànà ẹnìkan ni àbó ṣe pẹ̀lú ìlànà kan látọ̀dọ̀ ara rẹ̀ eléyìí náà ni anabi sallallahu alaihi wasallam nu hadisi ti yalawa aisha tó gbà wá wal hadisi sahih hadisi na lafiya wa al-bukhari wa muslim annabi man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ẹni bá lọ dá nǹkan kan lẹ̀ sínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tí mo gbé wáyìí tó lọ dá nǹkan kan lẹ̀ ma laysa minhu nǹkan tí ò sí ńbẹ̀ tẹ́lẹ̀ nǹkan tí ò sí ńbẹ̀ tẹ́lẹ̀ tá gbà pé ìyẹn pé tó yàtọ̀ sí débi ànábì mọ́ wa sallallahu alaihi wasallam fa huwa radd irú nǹkan yẹn ọlọ́run ọ̀bọ̀ ní gbàá lọ́wọ́ ń tọ̀hún ẹ̀wọ̀n kan gbogbo ohun tí yẹn bá ṣe pátá tí yẹn bá ṣe pé ànábì sallallahu alaihi wasallam èyàn ti ju ànábì ni ọlọ́wọ́n bọ̀ nígbà lọ́wọ́ ń tọ̀hún. ànábì sallallahu alaihi wasallam ànábì ni kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar ànábì ni gbogbo tó bá ti jẹ́ bídà ojú ọ̀nà àánú ni o àánú gbáà ní bídà gbogbo bídíà ni ò sì dá torí gbogbo táwa pè ní àánú kò sí tó dá ń bẹ̀ kò sí bídíà kan tó dá gbogbo ẹni máa ń sọ fún wa pé bídíà tó hasana wà ẹni náà fẹ́ tàn àlèhùn mẹ́rin ni torí ẹni tọ́nà bá rán sí wa ó ní kullu bid'atin dalala gbogbo bídíà ni ò dá gbogbo ìjọsìn tábà wá fẹ́ ṣe àfi ká gba ìlànà Nabi sallallahu alaihi wasallam kò fi sí àgbọ̀rọ̀ gba ìlànà séwù kan káfi ṣe àgbọ̀rọ̀ gba ìlànà mọ̀kádàmọ̀ kan káfi ṣe báyìí ìlànà níbi sallallahu alaihi wasallam láti jọsìn lójú ayé ànábì sallallahu alaihi wasallam ànábì ìgbàrú ẹ̀ ànábì ìgbàrú ẹ̀ àwọn mẹ́ta kan lọ́nà àníyàn wọn dá lórí ẹ̀ ọ̀rọ̀ bídí atayọ pé táníyàn bá ti dá ó tayọ bẹ́ẹ̀ o wọ́n láwọn fẹ́ wá nábì sí máa ń ṣe ìjọsìn rẹ̀ ńlé wọ́n lọ bá àwọn ìyàwó ànábì wọn ò bá ànábì ńlé àwọn ìyàwó ànábì wá sàlàyé pé ànábì àmà ṣe báyìí ànábì àmà ṣe báyìí ànábì àmà ṣe báyìí gbogbo ń táwọn ìyàwó ànábì wá kà fún wọn náà ó ṣe déédéé gbogbo táwọn náà máa ń ṣe ńlé tánábì náà sọ pé ká máa ṣe gbàtẹ́ pé ẹni sáníkà fẹ̀sìn jọ́nu so definitely n tí nse ole ò lè yàtọ̀ sí ti wá ibi báyìí làwọn mẹ́ta a ẹ̀gbọ́ farawa nàbì torí pọ́nà ọba ti ṣàforíjì fún un ìkànnì àmà àná àkúmù lẹ́yìnlá àbàdà ẹ̀rọ eré tẹ́mi tẹ́mi tẹ́ bá tọ́kọ́ nàbì máa ń sùn lóru ìsìn máa yànnáfílà èmi ò tẹ́ ní sùn rárá dóló wọn máa ṣe nù gbogbo orun pátá wọn fi sí ìkejì ní asúmùn nàhárọ̀ abàdà ẹ bá láwọn níbi gbáwẹ̀ láwọn àsìkò kan ìgbà mi kò ní gbáwẹ̀ èmi mọ̀ gbà ní jojúmọ́ ìkan lòun ní fẹ́yàwó tòun ànábì wa dé wọ́n fa ànábì ní ròpin táwọn lágbáyà máa sọ lélẹ́yìí ànábì ní ìwọ́tọ́ ní pé gbogbo olóòrùn fi ṣe náfílà àà èmi á máa sùn ní sì máa ṣe ẹ̀wọ̀n kankan ọ̀rọ̀ pé àwọn afẹ́lẹ́wọ̀n mọ́kàn àfà súnà tó wá sí kíní yóò dá wọn fi jù ànábì ni irun ànábì ní kẹ́ni mọ́ kírun bẹ́ẹ̀ ni kaba sọ bẹ́ẹ̀ ni ti ẹgbọ́n ni oníkọ́ kírun ànábì ní kò gbọ́ ọ̀sí náfìlà gbogbo gbà mọ́ fi gbogbo orí ẹ̀sìn náfìlà bá sùn díẹ̀ ìwọ́tọ́ lọ́mọ gbàwẹ̀ mọ́ fi gbogbo ọ̀sán ẹ̀ gbàwẹ̀ mọ́ gbogbo gbogbo ayé gbàwẹ̀ mọ́ mọ́ gbàwẹ̀ láwọn ọjọ́ kan gbàwẹ̀ mọ́ndé ànábì ní gbàwẹ̀ mọ́ndé gbàlámísì ó ní mo lágbà jù bá ń lọ ó dá máa gbàwẹ̀ oṣù ojú ọ̀run tó bá di thirteen fourteen fifteen so ó túmọ̀ pé bọ́kọ́lá bá gbàwẹ̀ àfi ká fi ju ànábì gbogbo ń tàbà sí láyé wa àbíká ìjọ ànábì kí lálẹ́ gbé wa sọ gbẹ̀yìn ọ̀rọ̀ ìjọ náà ànábì fàmọ́ ọ̀rọ̀ gbígbà à ń sùn náà tí falẹ́sàmì ni gbogbo ẹ má fi lè gún rí kò lórí ìlànà tí ànábì fi ń sin lọ́wọ́ bá tó ní kò tẹ́wọn lọ́wọ́ tó lọ yan ìlànà mi láàyò ìlànà ẹnìkan ló yan láàyò ni abó náà ló ronú fún ẹ ànábì ní falẹ́sàmì ni irú ẹni bẹ́ẹ̀ kò sí lára mi o ìn sí ti ń ṣe òun o eléyìí òun náà ni ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo tó gbà níbi ló jíṣẹ́ pátá irú ẹni bẹ́ẹ̀ gbogbo tí ó bá ṣe inú ìjọsìn àfi kò fi jọ ànábì pátápátá kò fi jọ ànábì tí máa tún fi ń ṣe ìjọsìn lọ́nà míì tí ó bá mú ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ o ilé ìlà àwọn sọ́ọ́bà mọ̀ màá nàbí ẹnìkan náà níjọ́ kan Abu Israel òun lòun ń gbáwẹ̀ nínú oòrùn anábì ní kí ni ṣe anábì ní mo rúhù ẹ bá ń sọ fún fàlìyẹ́gìlìs àìgbàwẹ̀ dúó pé ìyìnmọ̀ gbàwẹ̀ ń sì dúó ẹni ó jòkó fàlìyẹ sẹ́rìn ẹni kó bọ́ síbò gi òun lòun fẹ́ wà ń bonú òrùn òun sì mọ̀ gbàwẹ̀ lọ àníbi ní kò sì ti jẹ́ bẹ́ẹ̀ fàlìyẹ tí mo sọ ma wò máa bá àwẹ̀ tó ń gbàwẹ̀ lọ́wọ́ àmọ́ kọ́ wá sọ pé àwẹ̀ báyìí lọ́wọ́ ó dàgẹ́ bẹ́ẹ̀ tó rẹ́ pé òun náà òun fẹ́ gbàwẹ̀ òun àwọ̀ kálíwà òun ní kẹ́nìkan kan ó rí wọn eléyìí ò bá súnà àníbi sallallahu alaihi wasallam kò bá mu ṣùgbọ́n máa yìí tàn sàlàyé fúnra ni pé nínú tí àfìgbà pé ọgbà níbi ló jíṣẹ́ lóòótọ́ kó jíṣẹ́ sára sí ọ ni wala yu'badu Allahu illa bima sha'a irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe ìjọsìn kan àbí kúrúkú fi jọ àníbà Muhammad sallallahu alaihi wasallam kánàbí ṣe nǹkan náà láì kánàbí ṣe ọ̀bọ̀rọ̀ sí ọ́ sì nílẹ̀ bá nàbí ṣe sí ni àbí ọlọ́wọ́n bá balẹ̀ kí ọlá mọ́sà fún ọlọ́gbọ̀n rẹ̀ sí rẹ̀ o dá sí ètò yìí ẹ jẹ́ sí nọ́mbà yìí o 0244 zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ yàrá inú islam ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.